ṣe ń ṣe business yín wọ́n mọ̀ yín lẹ́gbẹ̀ẹ́ kan wọ́n mọ̀ yín lọ́tún wọ́n mọ̀ yín lọ́sì ó wá jẹ́ kí ẹ máa rí ọjà yẹn kó máa lọ wàràwàrà ẹ ǹjẹ́ àǹfààní wo ló tún wà tí a lè jẹ́ kí àwọn aráalé kí ó lè kẹ́kọ̀ọ́ níbẹ̀ pé ẹni tó bá ti ẹ̀yàn iṣẹ́ yìí láàyò bí àǹfààní pọ̀ ń bẹ tó lè rí. àǹfààní pọ̀ rẹpẹtẹ olóòtú hmm. téèyàn bá yan iṣẹ́ yìí láàyò tó hmm. bá yàn láàyò tó dẹ̀ fọkàn sí i ọ̀tọ̀ ni pé mo fẹ́ ṣe tíátà kan lè fi mọ̀ mí lọ́nà kan hmm. ó depend lé nǹkan téèyàn bá bá lọ bẹ̀ ni nǹkan tó máa rí bẹ̀ èmi ṣe torí pé mo like mo nífẹ̀ẹ́ sí ó dẹ̀ tún help business mi hmm. ẹni tí mo tún ń wò tó jẹ́ kí n ṣe mo dẹ̀ rí i pé láti ara ẹ̀ náà mo tún yan ọlọ́run ọba lógo. Hmm. ta ni ẹni náà ọ̀gá mi. ọ̀gá yín ṣẹ̀lẹ̀ dárúkọ wọn. ìyáàfin Sekinat Bukirai. Bukirai mo gbọ́ pé ti sọ lẹ́ẹ̀kan mo tún fẹ́ kẹ́ tó sọ ọ́ ní káwọn ará ilé tún gbọ́ sí i. ẹ ẹ jẹ́ ká wá wò báyìí àǹfààní kan ni mo rò bóyá ó wà bóyá kò wà mi ò mọ̀ ṣé owó wà nínú iṣẹ́ òṣèré ṣíṣe ah. ẹ tó bá ń ṣeré ẹ tó bá sọ pé iṣẹ́ yìí o mo ti yàn láàyò láti máa ṣe gẹ́gẹ́ bí àyànmọ́ mi ṣé owó wà ń bẹ̀. ẹ ní ìbẹ̀rẹ̀ iṣẹ́ yẹn ló máa ń rọ̀ fún Hmm. bò tó bá dé stage kan láìsọ náà ẹ wo àwọn tó ti wà wájú hmm. ẹ wo àwọn tó ti wà lókè ebi ò pa wọn hmm. kò kò yé yín mi kàn fẹ́ máa dárúkọ máa dárúkọ máa dárúkọ. ẹ mọ̀ bẹ́ẹ̀ abẹ́ ẹ̀rù bẹ́ẹ̀. èmi mọ̀ bẹ́ẹ̀ pé bí ò pa wọ́n ó depend lè bó ní kálukú bá ṣe ń wà. èèyàn mi lè sọ pé òun fẹ́ ṣe tíátà lẹ́nìí kó di bílíọ̀nìà láàárọ̀ la ó depend lè bá ṣe ń wà pọ̀ gbogbo àwọn tó tó ń jẹ́ fún lẹ́nì nídìí iṣẹ́ yìí tí wọ́n ń rí wọn tí wọ́n ń wò pé àdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run èèyàn lélẹ́yìí tó dẹ̀ jẹ́ kí wọ́n tún ẹ wo Fúnkẹ́ Akíndélé náà hmm. wọn lè fọwọ́ rọ̀ sẹ́gbẹ̀ẹ́ kan ẹ wo Tóyìn Ayémákò Ìyábọ̀ Òjó ńkọ́ Amúsà ńkọ́ ọlọ́run bless wọn náà but they start from somewhere hmm. kì í ṣọjọ́ tán jí lówó yẹn dọ́wọ́ wọn àwọn náà sọ pé àwọn náà bá sọ nǹkan tó ti là kọjá hmm. ẹni tí ò bá tí ò bá ní ọkàn kò ní lè dúró hmm. kò dàbí àwọn tó ń wá ń sin o tó máa bẹ̀rẹ̀ lẹ́nu tó fẹ́ di bílíọ̀nì aláàrọ̀ ìyẹn lèmi ò mọ̀ ọ́n. Hmm. tọ́ ẹ̀yin ògo langba tẹwà níléeṣẹ́ ti gbọ́ sí o gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé kókó ọ̀rọ̀ wa ẹ̀yin yan iṣẹ́ òṣèré láàyò gẹ́gẹ́ bí àyànmọ́ tàbí iṣẹ́ tí mo ẹ ti gbà pé iṣẹ́ yìí ò ní mo fẹ́ máa ṣe ẹ ti gbọ́ sí pé àlejò wa ti sọ pé owó wà ń bẹ́ ọ tẹ́ bá ti lè ní sùúrù kì í ṣe pé kẹ́ bẹ̀rẹ̀ lénìí kẹ́ sọ pé lénìí lénìí náà lẹ fẹ́ di olówó lẹ fẹ́ di ọlọ́lá wọ́n dẹ̀ fi oríṣiríṣi àwọn èèyàn tí wọ́n mọ̀ tó ti là tán ti di olówó tán ti di olókìkí lẹ́nu iṣẹ́ yìí nípa àforítì ìfaradà bí wọ́n ṣe bẹ̀rẹ̀ kì í ṣe pé ó dùn náà nígbà kan bẹ̀rẹ̀ ṣùgbọ́n àforítì náà ni ẹ mo lérò wípé ẹ ń kọ́ ẹ̀kọ́ gẹ́gẹ́ bí a ṣe ń bá ètò yìí lọ àlejò wa ǹjẹ́ ẹni tó bá fẹ́ yan iṣẹ́ òṣèré láàyò ṣé ó nílò kíyàn lọ kà á nílé ẹ̀kọ́ àbí ó kàn lè déédéé bẹ̀rẹ̀.